ومن يطع الله ورسوله فقد فاز فوزا gbogbo agbára tó ní tí ìrẹ́lẹ̀ òní ṣẹlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọjọ́ kan bẹ̀rẹ̀ fún gbogbo tọ́mọ èdè nìyẹn nìyẹn ṣe pé nǹkan kan ò ní wúlò ńbẹ̀ owó rẹ̀ ò ní wúlò ọlá rẹ̀ ò ní wúlò agbára rẹ̀ ò ní wúlò ìmọ̀ rẹ̀ ò ní wúlò pásítátì ò ní wúlò gbogbo tó wù kó ní láyé nìkan kan ò ní wúlò mẹ́ ìlànà àtàlọ́ àbùkù sẹ́lẹ̀ mo sọ ní ìbẹ̀rẹ̀ wọn ní àwọn tí ọlọ́run bá ń sọ ń bì àwọn náà làwọn tó ń gbé wọn gbé ìsìlámù fásitì àìmọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn obìnrin Wassalam. which is the correct uh, book ṣé seventy three ni àbí sixty six ní ìṣòro pé. látàkùn mítúrú fúlàn má dàbí lágbájá o àlẹ́ mi bẹ́ẹ̀ ṣe wá àsìn fún ẹni yẹn pé látàkùn má dàbí mítúrú fúlàn lágbájá o kàlẹ́ ẹkún lẹ́yìn ẹ̀rí ẹni tá à ń wí tó bá ti dòru yóò dìde fọ́lọ́ yóò yẹ náfìlà fọ́lọ́ yóò ṣe tàájùd yóò yóò bẹ̀ lọ torí pé àlẹ́ sallallahu alaihi wasallam. ìbá ni wọ́n ṣe báwọn yẹn ní àbí kí wọ́n kóra wọn jọ àbí kí wọ́n ṣàdúrà thirty first stroke first gbà àfi kí ká kí gbogbo wa kóra wọn jọ ká ṣàdúrà kí òun kankan ni mùsùlùmí fi bẹ̀ ojoojúmọ́ ayé àti wọ́n wà ń sọ ẹ̀sẹ̀ ìrìnlẹ̀ yàtọ̀ fún mi ojoojúmọ́ ayé ọlọ́run fúnra ara rẹ̀ máa ń sọ̀kalẹ̀ wá sí sá و س Deus, nem, minha inimiga. ju omi síta káwọn èèyàn máa gbọ́n oríṣiríṣi challenges ló máa wá wọ́n bàjẹ́ àbí wọ́n ní bàjẹ́ wọ́n bàjẹ́ ohun ìwọ́n tó fẹ́ ṣe dáadáa. ṣe ìrìn ìsìnkú òròjọ́ bọ́ọ̀sì ṣe náà wọ́n òròjọ́ ọlọ́mùbá I have to ṣe pé ẹlòmíràn à nílé wa àwọn máa ń dàgbà ẹ̀yin ẹ̀kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú lọ. wọ́n ọ̀rọ̀ chance ló ní chance tó ní ẹ̀kọ́ wà lò dára. so ibi táwọn alábàámi wà bẹ́ẹ̀ pé nílẹ̀kùn tó dé yóò máa bẹ lọ ibẹ̀ làbàlábà mi wà bẹ́ẹ̀ pé kó ṣe dàgbà tó aburú ni ó máa fi àgbàlagbà rẹ̀ ni ó máa fi ṣe. àlejò ọ̀dùn Muhammad sọ̀rọ̀ àlejò ní nínú zìnà tó burú jù láyé zìnà da èèwọ̀ ni ṣùgbọ́n nínú zìnà tó burú jù láyé méjì ni ìkan nínú àwọn zìnà tó burú jù ni pé ẹni téèyàn mọ ọkọ rẹ̀ téèyàn tó wọ́n bẹ́ni ẹ lò nínú àwọn zìnà tó burú zìnà ẹlẹ́ẹ̀kejì òun náà ni àgbàlagbà onízìnà ẹ tó ti dàgbà tí ń wo sàárẹ̀ rẹ̀ báyìí ìbálẹ̀ náà ní kálọ̀ ọmọ wa kálọ̀ ọmọ owó ọmọ kan tó wọ́n mọ̀ fi tẹ́jẹ̀ ṣe ẹni tó ti súnmọ́ sàárẹ̀ rẹ̀ tó ẹ̀kọ́ mọ bẹ́ẹ̀ lọ́kọ́tọ̀ ọlọ́ sòdí bí bàbá dé níjẹjọ nípa ọ̀rọ̀ àdúrà àwọn gẹ́gẹ́ bí ẹ tó ṣe pé ẹni tó bá ṣàdúrà ó gbúdọ̀ ní mímọ́ ẹ̀ àfọ àwọn. we can mo máa ní problem yẹn pẹ̀lú àwọn christian tá a bá ń dialogue mo ní nígbà tẹ́ bá wá ń pariwo ń sìn lórúkọ jésù lórúkọ jésù olúwa o bí máa ń ká bábá ṣì lè tó ṣe tó lórúkọ tọ̀tọ̀ fàyà ṣì gbogbo ọ̀dà ìgbà ẹ lọ bí jésù ní matthew chapter six verse nine and luke chapter eleven verse three wọ́n lọ bí jésù léèrè wọ́n ní ìrẹ̀ olúwa teach us how to pray. Jésù ni ẹ máa gbàdúrà báyìí bàbá ti jẹ náà dábọ̀ orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tẹ ká ṣe ní ayé wọ́n ṣe ń ṣe lọ́rùn fún wa ẹ̀dọ́ alóòdù dárí ẹ̀ṣẹ̀ wa jù wá bá a ṣe dárí jẹ àwọn tó ṣẹ̀ wá wọ́n bọ̀ wá sínú ìdánwò bá a lọ́wọ́ bìrìsì torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ owó ń tirẹ̀ láéláé àmì ẹ dàpọ̀ ẹ wo bá bá ẹ̀ṣẹ̀ wà kọ́ńpẹ́sì tó èwo ló fi èwo ni Jésù fi tì àní nàṣọ́rọ́ wọn kì í ṣe christians ẹ̀ nítorí pé àwọn nàṣọ́rọ́ tó kọjá àwọn ìgbà àdúrà lórúkọ Jésù àwọn christian ló ń gbà àdúrà lórúkọ Jésù àwọn nàṣọ́rọ́ ìgbà àdúrà lórúkọ Jésù ṣẹ́kìtì pé yàtọ̀ wà mẹ́ so àwọn ilé àwọn christian Jesus was not sent to them because uh, I think in Matthew chapter nine uh, chapter fifteen verse twenty-two Bíbélì ní obìnrin ara Kénáánì kan ti ẹkùn náà wá pé ìrẹ́ ọmọ dáfídì o ṣàánú fún mi ọmọ mi ní ẹ̀mí èṣù ń dá lọ́wọ́ girigiri wọn bíbélì ní jésù sì dá lọ́wọ́ ọ̀rọ̀ kan àwọn lẹ́yìn àwọn bá wọn ní ìrẹ́ jésù náà obìnrin yìí lọ kúrò lé lọ torí pé ó ń kígbe tọ̀ wá lẹ́yìn jésù wá sọ fọ́pọ̀ yẹn pé a kò rẹ́ mi bí kò ṣe àwọn àgùntàn sí àwọn àgùntàn ìsírẹ́lì tó ń tó mọ̀ obìnrin yẹn kò ń ṣe from israeli peninsula obìnrin yẹn tún lọ ṣàgbéṣàánú mi lọ́wọ́ ó wá dé lọ́wọ́ àá jésù wa ní gba àyíkò tó ká fi àkàrà àwọn ọmọ ká fi fún ajá ẹ wo òwe tí jésù ní lóbìnrin yẹn sọ̀rọ̀ kò tó kí á fi àkàrà àwọn ọmọ ká fi fún ajá àwọn ọmọ ìsírẹ́lì kan ọlọ́mọ sí kan abẹ́rẹ́ láti ìmúnú wọn ká tó sọ pé wọ obìnrin wa ní làákà yìí ó ní ẹ tó bá níbẹ̀ àwọn ajá pàápàá wọn á máa jẹ nínú ìrúnú àkàrà tó bá ń bọ́ọ̀lẹ̀ látòrí tábìlì àdéṣùwájú ìgbàgbọ́ láti tìǹbù orí fún ọ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀ ṣẹ̀fẹ́ ó ó gbàgbọ́ pé òjíṣẹ́ ọlọ́run bá rẹ̀ ni ibo mi nìkan àtẹ́pẹ́ instruction ní Matthew chapter ten verse four five six Jésù ni ẹ má lọ sọ́dọ̀ àwọn kèfèrí o ẹ má lọ sọ́dọ̀ àwọn ará Samaria o ṣùgbọ́n ẹ tọ̀ àwọn àgùntàn ilẹ̀ Israẹli tó ń lọ ìlànà wa sí ọlọ́run nìkan nìyẹn máa ń ṣàdúrà tẹ́gbẹ́ sí gbogbo àwọn àlẹ́bí ọlọ́run pátá ọlọ́run ni wọ́n máa jọ́sìn ọlọ́run ní Quran chapter twenty two verse seventy seven sọ́dọ̀ hajj ọlọ́ni yá yọ lẹ́dí na àmọ́nù dúdú yá yọ lẹ́dí na àmọ́nù gẹ́rù wọ́n sì dúdú wọ́n àbùdù rọ̀bà ọlọ́ni ẹ̀yọ́ olùbàbọ̀ òdodo ìdáhùn ẹ̀kú wọ́n sì dúdú ẹ̀fọ́rí kẹlẹ̀ wọ́n àbùdù rọ̀bà ẹ̀sìn ọlọ́wọ́ báyìí fọ́fọ́ àlùkẹ́rẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá sin ọlọ́run dá ẹ̀wá tó máa ṣe dáadáa gbogbo àwọn àlẹ́bí ọlọ́run kódà nínú táàkà nínú bíbélì gan kò sẹ́yìn tó bàtẹ́wọ́ kò sẹ́yìn tó lùlù kò sẹ́yìn tó jó gbogbo agbábá wọn forí kalẹ̀ fún ọlọ́run Genesis chapter seventeen verse three Abrahamu ó forí kalẹ̀ fún ọlọ́run Exodus chapter thirty four verse eight Mose sin ọlọ́run ní dojúbolẹ̀ Numbers chapter twenty verse six àti Mose àti Aaron àwọn sin ọlọ́run ní dojúbolẹ̀ ní Matthew chapter twenty verse thirty nine bíbélì ní jésù sì lọ sí iwájú díẹ̀ ó sì dojú bolẹ̀ ó sì ń gbàdúrà ní matthew chapter four verse eight to ten kódà níbi tó lé dé tè ó wá ń fi àdúrà ọ̀ràn bílẹ̀lì ló sọ bẹ́ẹ̀ pé èṣù ń fi àdúrà ọ̀ràn Jésù because ẹni tó lè kọ́kọ́ rí ìyàn gbéná ó túmọ̀ sí kó lè jù lọ ó wá sọ fún pé sórí bì sórí bì gbogbo àwọn nǹkan ẹni máa fi fún ọ tó bá lè wọlé tó sì sìn ní Jésù wá sọ pé padà kúrò lẹ́yìn ní Sátánì nítorí àti kọ̀wé ìlú wípé olúwa ọlọ́run rẹ ni kí wọn bí ó máa jọ́sìn ó ní pé ṣoṣo ní kó máa rí ìrẹ̀lẹ̀ ẹ̀bẹ̀rún ọ̀run Allahu Akbar. kódà ní Revelation chapter seventeen verse eleven bíbélì ní àwọn àgbààgbà àti àwọn màláìkà tí wọ́n yí ìtẹ́ náà kà wọ́n sì dojú bolẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí kí ọlọ́run èyí náà ṣe déédéé nínú Al-Qur'an ọlọ́run wà ní láyé yẹ́sì tó dùn máa fi sàmà wájú wọn fi láàbù mẹ̀ndáàbá wọn màláìkà wọn ń rẹ̀ ṣe pé wọn ọlọ́run ni kódà àwọn màláìkà náà àwọn náà ò yẹ̀ níbi pé wọ́n jọ́sìn fún ọlọ́run báwo lá mo kóòtù ọ̀rọ̀ kan ní last week Eh, Romans chapter one verse twenty-five bíbélì ní àwọn tí wọ́n yí òtítọ́ ọlọ́run padà sí èké wọ́n gbọ́ wọ́n sì ń sin ẹ̀dá ju ẹlẹ́dàá wọn wọ́n ń sin Jésù jọlọ́run lọ wọ́n wá fọ ọlọ́run lẹ̀ wọ́n ọ̀sìn ọlọ́run mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sin Jésù ó làwọn fún wọn lórí pé Jésù lámàá sìn òun lámàá sìn kú òkè yóò lọ rẹ̀ tó bá òkè yóò lọ rẹ̀ ẹ̀ẹ́dẹ́ ẹni tó dẹ̀ fún ó ti dìgbà kan dín nípọ̀ fún. kì í ṣe kó bára rẹ̀ bẹ̀rẹ̀ ó lè ti ṣe wàhálà tó ti ẹlòmíì ká ti rò pé ọba alájà bá ọlọ́run ṣàlàfẹ́ wọn. wọ́n ní tíṣòro bá ti lé ó dàbí okun ni tókun náà bá ti lé kí ló ṣẹlẹ̀ tókun bá ti lé lọ́jà so bí ìṣòro bá lé torí pé ẹlòmíì bẹ́ẹ̀ tọ́lọ́run bá tètè ta lọ́lá ọlá náà yóò pa ọlọ́run máa yóò máa rìlíìsẹ̀ tó bá pọ̀ díẹ̀ yóò tún yóò fi bírèkì sí kó lè lọ́rọ̀ wọn. so bákan náà ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n ń pè nǹkan tí ò tún ọlọ́run ọlọ́run ní àwọn nǹkan tí wọ́n ń pè wọ́n á lè rẹ̀ yín lọ́wọ́ torí pé ẹni tẹ́ ń pè kan fúnra rẹ̀ kò lè rẹ̀ rẹ̀ lọ́wọ́ débi pé yóò ràn wọ́n náà lọ́wọ́ kò lè ràn ọ́ lọ́wọ́ wọ́n ní mo fi máa ń mú ọ̀rọ̀ ṣẹ̀tọ́ ọ̀rọ̀ tó bá ti jọ́ pé dàbí àrùn ṣẹ̀tọ́ ọjà nínú ẹgbẹ́ bòdì lọ́wọ́ torí pé kó wá náà ni ó mọ dúró pé èṣù ni èṣù ni èso ìyàrí wọn lọ́gbọ̀n ìjọ òmìnira ìfẹ́ wọn. bákan náà ká tún máa wá ṣe tàwa sùn ìbẹ̀rẹ̀ láti dúró. kí ni wọ́n pè ní tàwa sùn nínú kéwù? tàwa sùn nínú kéwù òun ni pé kéèyàn máa fi iṣẹ́ olóore tó ṣe kó máa fi bẹ náà. wọ́n wọ́n máa pẹ́ láti jọ́ ọmọ ẹ̀yìn tí bàbá rẹ̀ ti kú èmi ní sanwó rẹ̀ kì í ṣe kó ràn mí lọ́rùn ọlọ́run ṣùgbọ́n mo gbé à ah, ìwọ ló promise tó gbogbo ẹni tí bá ń tọ́jú ọmọ òrukàn òní fílẹ̀ ẹja bẹ̀rẹ̀ àwọn léèrè dáadáa wo la fẹ́ fi ṣe bàbá sí ìsọ́dọ̀ lọ ìbẹ̀rẹ̀ àmì léèrè kì í bí náà lè dáadáa wo lè yí ṣe tẹ́ fi pé tó bá tiẹ̀ wá yíwọ́ téèyàn wà á dúrí gùn mí lóde ìwọ ọlọ́run wọ́n lá pé yìí ṣe báyìí ọ̀rà kò sí so which means pé lójúmọ́ gan àbábọ̀ mi ló tá à ń kí kò sí dáadáa kankan ní òun ló ń lò. Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹyọ kan àwọn màláíkà tí wọ́n dúró tẹ̀ wọ́n kọ́ pé èèyàn ṣe mẹ́wàá. Tọ́wọ́ wá ṣe aburú ẹyọ kan wọ́n wá kọ́ ọ́lẹ̀ tó ṣe aburú ẹyọ kan síbẹ̀ náà aburú àwọn mùsùlùmí ó ń du dáadáa wọn. Ìyẹn ní pé àyè ṣe dáadáa rárá so kéèyàn kan sọ pé ah, dáadáa ìwọ ọlọ́run kó bá ìwọ ọlọ́run kó bá báyìí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan náà fi tàwa sùn ọlọ́run pé kéèyàn máa dá máa ń fi ọwọ́ pa ojú ara rẹ̀ instruction tí wọ́n fún yẹn yóò fi ọwọ́ pa nǹkan ọlọ́mọkùnrin ṣe é lọ pé àlọ́ alákìlá àbí ọ̀dà ṣé ẹni tí wọ́n ń kírun láì lábẹ́ ọ̀dà ṣé ilé ìlú rẹ̀ wà ẹjọ́ wá sí nínú kò ní ṣe kíni onígbọ̀n àlẹ́bí lásọ̀ láta nígbà ńlá òòlù àlà ẹjọ́ wá ti ní àlọ́ àlà kò ní ẹni tí ò bá ti lálọ́ àlà kò ní lè kírun kò ní kò ní ẹni ò ní ìwò ẹjọ́ wá ti lálọ́ àlà la ẹ ṣe rọ́ọ̀ṣì ṣàlùwàlá tá a ṣe kí n fi rọ́ọ̀ṣì kí tẹ́lẹ̀ náà wàá bá ti bàjẹ́ yóò àfẹ́ǹtì ẹ wò rẹ torí pé kó ṣáà kó àwùṣe kó lè máa sọ̀rọ̀ kó máa rí bẹ́ẹ̀ kó máa kọ́ ẹ pé pápá lò dé àdúrà kó tó bá ṣe kó máa rí bẹ́ẹ̀ tó tó bá ti tọ́ e, e, àdéhùn ti mẹ́lá ni wọ́n bá ti tọ́ ojú ara rẹ̀ ọkùnrin ọlọ́ni ẹ̀rí ilé ayé ìpọ̀táwọn ìbò is just deception bẹ́ẹ̀ni ká bá ń lo mọ́tò kan sí tó bá rò pé àkóso ah, bá kan tó bá yá ó tún gbé ní ìwà tó gírèjì tó lọ ló wà bọ́ sí old gílẹ̀ mọ́tò old model ọmọ èdè ni ó tún wá sáré pé ah jẹ́ kí n fúnra ní model tọ́wọ́ rẹ̀ bá tún bá ní model tó bá tún ṣe díẹ̀ yóò tún bá kéré old model after zero two títí bẹ́ẹ̀ ó tún bá sọ́ra sáré lọ bá ṣe lọ sáré ni olùgbà rẹ̀ sọ́la àtàrà sọ fún aráàlú pé kò sí kí tọ́wọ́ èdè ìrìn àbí ìyẹ̀fẹ̀ ìyẹn ni pé ọjọ́ tó bá kú náà ni ó tó ní ìsinmi ọjọ́ tó yàrá ti kú ọjọ́ náà ló dùn ní sí èèyàn máa sáré ilé ayé èèyàn fẹ́ lé thirty five kò tí do ẹ̀ kọ́ lọ ni yóò tún ra mọ́tò ilé yóò tún ṣe báyìí ṣùgbọ́n ọjọ́ tó bá ti pajú dé kò ní sówó mọ́. ó sì ló sùn kúrò lọ àtàwọn ọmọ rẹ tó lọ́nà ọmọ ṣẹ̀ ṣe dára fún wa èyí táwọn ilé ìlú náà tó ṣe ní ìbáraẹ̀fọ́ dára ó yọ ojú rẹ̀ méjèèjì ó sì fa kan abẹ́ rẹ̀ lọ ẹ̀rí pé <laughs> ọlọ́run ó lọ ọlọ́run gbogbo àwọn tí ó lè wọ́pọ̀ ọ̀gbọ́n wọ́n ṣàkóso sọ ọ̀kan láti bàbá fún ọ àwọn tí sì ń rìn wáyà wáyà náà ọlọ́run ṣàkóso ṣe ayé láti bàbá fún ọ gbogbo àwọn tá a sì ti ní náà ọlọ́run dalẹ̀ wọn lọ àwọn ọmọ wọn ṣe wọn lógún àti màmí lọ fún wọn wọ́n ṣe wọn fún wọn wọ́n ṣe àwọn alágbàkó fún wọn àbíṣẹ́ tó ní sà ṣọ́ọ̀bù ó sáìtì ní ìrò pé ọ̀sẹ̀ tó kọjá àwọn èèyàn lọ́sẹ̀ náà àwọn pásítù ni àjẹpẹtọ̀ bó bá ṣe lé tó ìwọ náà dá mọ́ni tí wàá ṣe lọ́nà ó tún lè kó lé tó ọlọ́run ti dá mọ́ni tí wàá ṣe lọ́nà àwọn abirọ́ bá ní gbọ́lá wọ́n da nàìjíríà ló nàìjíríà ló jò dáhùn ìlú ẹ̀nìkan náà ọlọ́run jò dáhùn ọlọ́run wá ṣe wá ní mùsùlùmí ẹlẹ́sìn wọ́n ṣe wá ní mùsùlùmí ẹlẹ́sìn